الحمد لله والصلاة والسلام على رسول الله بلا دافع سجعل لقني وراجوني من المسائل الجاهلية كده مداوى شيخ الإسلام المجدد محمد بن عبد الوهاب أتاوى صالح بن الفوزان بن عبد الله الفوزان tó ṣe tẹ́rù òrè àlàyé lórí ẹ̀ nígbà tí ń kọfọ́ nípa ìṣesí àwọn kèfèrí gbọ́n ọ̀pọ̀lọpọ̀ sí sí ẹjú wọ láàrin àwọn mùsùlùmí mi ìdò ní tẹ́gbú yẹ ká gbìyànjú àti yọ kó mùsí ayé wa ìgbà àwọn kèfèrí gbọ́n agbérò àwọn àṣìṣe ẹjú sẹ́kù lára àwọn mùsùlùmí ìdò ní ìgbà ẹ̀ táwa gbìyànjú láti yọ gbogbo òṣìṣẹ́ yẹ kó mùsí ayé wa ó di wa مسألة الثامنة والتسعون يقول لما 98 هذا قوى استخارهم استخارهم بثنائهم على من دون من دون من دون من ذلك لما تفارق الوسيوة ẹgbẹ́ ẹni tí jẹ́rọ bá tóbi gírèdì iṣẹ́ wọn هو ọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ pé àwọn ẹ̀ṣẹ́ láti lọ lájú nù lẹ́gbẹ̀ẹ́ ojú àwọn ọmọkùnrin alhamdulillah tẹ́lù tàbí kíkà wọ́n wọ́n jọ nìkan gbọ́n àwọn engineers àwọn medical doctors ọmọ àwọn òkú yẹ bí àgbẹ̀ bí roko àbẹ́ mechanic lanka ó wà bìlú àwọn kò sínú class àwọn class ju àwọn lọ àyíkẹ́ ẹ̀kọ́ ni olùgbòlẹ́yìn ìṣèlú ìjà ìríyà ni ó ń kálukú ó ní contribution ẹ̀ sí ń sèyìn الثاني المسألة الثامنة والتسعون ما 98 افتخار بثنائه كما في شوى افتخاري فقيل آل الرهالتين على آل العرف يبيع قريش wọ́n ní ìrìnàjò ń gba tútù تكون، gba jíjẹ́ tẹkùn ọmọ bí tí àwọn táwọn ń ṣe táwọn travel náà sí jẹ́ àwọn lọ́lá ju àwọn tó ń ṣe iṣẹ́ àgbẹ̀ lọ al-istikhbaru bi sana'i ọ̀nà ní kí ẹ máa ti tí ń tábù káàkiri yọ́ máa wù pé òun ọlájú ẹni tó tẹ́ ti ọwọ́ lọ ولا نجار ولا حداد يقول مي اولاد وانتين انت لو ابنين سويدة موظف يفتخر بوجبته على من دونه انه موظفين ده يعمل الشيء وما كلاسيس كانوا ليه كلاسي ليه ليه يدنا ليه كتب في النيابات اتبادلهم الثاني المسلم غير المسلمين لا يستخي لا يعتقل من هو دونه كنا فجورين يدوال دوال عبيري المسلمين كنا فجورين يدوال عبيري بل لا يعتقل الناس عموما ذلك كيف مسلمينك أميميا رب أميميا أميا فلين ألوان جميل من يأكل كنت أمنا بني آدم gbogbo oníjọ́mọ ènìyàn lọ́n kalẹ̀ ènìyàn gbọ́dọ̀ ọ̀rọ̀ fojú rẹ̀ ènìyàn kan òde ìfojú rẹ̀ ènìyàn rẹ̀ òfojú rẹ̀ ènìyàn tọ́lọ̀ ọba kọ́lé ni àṣọ ìbá yẹn pẹ́ẹ́lú mùsùlùmí na ọjọ́ ìgbà máa fojú rẹ̀ mùsùlùmí ìdá ajálẹ̀ hẹ́fì nítorí pé kí wọ́n ṣẹlẹ̀ wà á nà ha dúró àti pé ẹ̀fẹ́sì pé kí ẹ̀ kí ẹ̀ kọmọ rínà ọgbà iṣẹ́ oníṣiná kí ni iṣẹ́ rẹ̀ náà àríwáyà ni àríwáyà roadside mechanic ọ̀tá ó lè máa lágbí engineer school lọ ó lè máa ṣẹ́jú lọ ọmọ ìlà rẹ̀ tàbí inú engineer ọmọ ìlà rẹ̀ nù ọmọ ọmọ òjì ẹ̀rọ àrọ̀ bá kùnmọ̀ wá láti abu báyìí nígbà yóò sọ bí sọ́ọ̀tì yẹn wà àmọ́ kó tún jáde kó tún ìgbà rẹ̀ kò lè ṣe àwọn bá ní gbé mọ́tò yẹn bá báyìí sọ̀rọ̀ ní fọ́ọ̀sì ní báyìí ló sọ mọ́tò wò àmọ́ kọ́ wá sí múra rẹ̀ kò lè dé kọ́ ti yé wa àrùn ìjìnìyà ilẹ̀ ìjìnìyà ọmọ ìbínú ìjìnìyà jàre ọwọ́ adìyẹ ìjìnìyà jàre wọ́n tó wá rí wáyà àgbo kọ́ wájà bí rí wáyà kẹ́yìí à. kàmá bẹ́kẹ́ lọ́wọ́ àn kùrẹ́sì fi rí alẹ́tẹ́yìn ọlọ́run ti ròyìn àwọn kùrẹ́sì pa ìrìnàjò fi kùrẹ́sì ilà fi mọ̀rẹ́ ilẹ̀ kìkì táyì wọ̀sẹ̀ yìí ó máa rìnrìn àjò nínú tútù àti inú ooru ó máa ń kọ́ àwọn làwọn lọ́lájú àwọn tó ń wà ní tọ́rọ kó lọ. ríhìlẹ̀ tẹ̀síkà ìrìn àjò wọn ní àsìkò tútù ìlà Yemen lọ sílẹ̀ Yemen àfẹ́tẹ̀ Saif ìlà Sham àti ìrìn àjò wọn lásìkò ooru sílẹ̀ Sham ìtìjára láti lọ sòwò. يفتخرون على الناس وما استفسار لغوية لأنهم أصحاب الرحلتين كما لو الناس ان ادريجي يفتخرون على من دون ام موا مزائرين مزائرين هم افتخار كما انتم ركوع اجبجا آه، علي الاجبني و واهل الارث عارف ابو جون داوكو وقال يتناول كل من شغل بصناعته صناعته على او وظيفته على من دونه فالانسان لا يتكبر eléyìí kó sí gbogbo ẹgbẹ́ ń ṣe fáàrí pẹ̀lú iṣẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe fáàrí pẹ̀lú iṣẹ́ rẹ̀ lórí ẹlòmíì tó ń jùlọ tí wọ́n lè ṣe láyé sẹ́kùbà mùsùlùmí adá kò gbọ́dọ̀ sí gbéraga kò gbọ́dọ̀ sí gbéraga ọ̀rọ̀ ẹlòmíì ẹ̀wọ̀ nígbà ṣètọ́ ọ̀dọ́ lò mùsùlùmí ni ìjàkà ìgbàgbẹ̀lú olóbìrà pé a máa kírun ẹ̀ nínú ọ́fíìsì ẹ̀ kí ni kápẹ́ nínú ọ́fíìsì ẹ̀ òun yẹn ṣùgbọ́n ìgbé lọ́nà pé kàì ọ̀gá ń wíyẹn ordinary libra àwọn àjọ àfìjìká kan ìjìká ìjọba bá tó wá dán lórí wọnú wọn àyẹ́ pé libra ń gan ní ìmọ̀mù máa fi ó di ọ̀tán òun ní ìmọ̀mù libra kan máa rí ìlú yìí o kàkà bẹ́ẹ̀ yóò ní kápẹ́ nínú ọ́fíìsì ẹ̀ ó di yé wa ọlọ́nkó sàánù wa ní ìgbéró kọ bá mu ọ̀fìn yáàlì inú ẹ̀ kàrà kóso ọmọ alimẹ́nà alafihim min alafihim wa sana'ihim ní tàbí alafihim asirafihim nínú ìmọ̀ wọ ìfojúrẹ́ náà ẹgbẹ́ liman irfuhum ẹgbẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ sana'ihim àbí ìṣẹ́ tí wọ́n ṣe ní kí mislu alafihim kìí sí àwọn tó ń kọ́ lé kí àwọn ìyẹn lálálà wọn lè kàlà àbìdí gẹ́gẹ́ bí ordinary welder àti ordinary welder ọmọ ìfẹ̀dọ́rì ọ̀nàdàrín àti ordinary carpenter ọmọ ìfẹ̀dọ́rì mùsùlùmí èsì ordinary láyé mùsùlùmí èsì ordinary pàápàá jùlọ ọlọ́mọba sèdímẹ́ǹtì náà wà gbogbo iṣẹ́ rẹ̀ wọ́n fà at this stage kí ẹ máa pè yàn ní ordinary káì ìbámu aburú gbáyìí ó di yẹn ìbámu nǹkan báyìí rẹ̀ ká máa sọ̀rọ̀ fún wàá ní hasratun látẹ̀záàlù mọ̀ọ́dúdà ìbáàmì náà sábà ní ìṣesí burúkú yìí látẹ̀záàlù mọ̀ọ́dúdà ó sì wà láàárín àwọn èèyàn nìsín ó wà fújú lónìí yà nǹkan àti ordinary driver ordinary kìlìkan ọmọ ìlànà ọmọ ìbìnú oníwọ̀n fún sùúrù èmi náà gbà bí common ọmọ orílẹ̀ tó wọ́n ti yá bí ordinary the common driver the common driver ọ̀rẹ́ àdáre common driver oníṣẹ́ ìwọ̀ ọ bá wù àwọn olókùn tó lọ ó dénú ọlọ́run ọ̀sẹ̀ ànúwà náà ومن مثل هذا الباب شنو باب ايه الذين يفتخرون يحتكرون أئمة المساجد أما وجوه رينا وإمام مسلاسي فالمؤذنين أبوان في الأداني ما أن وظيفة إمام هي أفضل وظائف يعني شيء إمام يقولون بعد النبوشاء بعمل الرسول صلى الله عليه وسلم ونشاء نبي محمد صلى الله عليه وسلم كذلك وظيفة المؤذن يعني شيء مؤذن أشرف وظيفة هي وظيفة الإمام والمعاذن لا دون شيء ما شيء أنا جاي جاي إمام بقول معاذن فأما أشرف من عمل الوزير أني ولد من سالو وأشرف من جميل أعمال. أني ولد بشري من سالو والله تعالى أعلم ثم إيه فلان كان كل دون هيك لا يكون جاي إمامه nítorí ó ní kí wọ́n gbé ìkùsíwájú òun kó wá dúkú máa wò kú báyìí kó wọ́n fẹ́ ó ní bàbá ń sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n bàbá ń sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n ní ìletò kan bẹ̀ wọ́n àti ń bi kàbílẹ̀ ọ̀rẹ́sì wéjì kí ló dé wọ́n ní ẹni tí wọ́n ń pèrò olùsí ni olówó ẹni tí wọ́n ń pèrò kò tí lówó lọ́wọ́ ọ̀dọ̀ wọ́n pèrò wọ́n kàn máa sọ̀rọ̀ kò sáájú bẹ́ẹ̀ pèrò kò sáájú bẹ́ẹ̀ di olùsí ẹwọ́ di yéyí ọmọ yẹn lazari ọmọ ọ̀rọ̀ burúkú yẹ káwọn ẹ̀sìn bẹ́ẹ̀ náà lọ́n kẹrù ayé wọn ni ọba ti mú yàrá kíyàmà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ìwà Muhammad sallam ilé ìparí báàbò yìí ìgbà yàtọ̀ sí ilé múlá tó kí ẹmọ́ fún ilé kankan ó ń kẹ́lẹ̀ ló ní nǹkan tí ń contribute ó ní yé wa wallahu ta'ala alam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh وعليكم السلام بالله irú mẹkáníkì àbí fa títò ní tó mọ sábà ti lórí ìgbà pé bí irú ìṣù wọ́n ní ní tó jẹ òkúté lẹ́yìn tí ìgbà tó bí ìgbà tó tó báyìí irú ìparíkì rẹ̀ ṣé ṣe wà ìgbà tó máa ń lu ẹ̀yìn ìsìn àbí ìṣèlú àbí pé tí ìbá wà nù yún nígbà jẹ́ lọ kété ọmọ rẹ̀ ọmọ jalè sẹ́yọ̀ kí ló jẹ́ halal kò sábà nígbà kéèyàn jẹ́ ó lè àwọn àgbàgbọ́ báyìí kò kọ̀ bá mu wọ́n fẹ́ fún alábòjúlẹ̀ ajẹ́ káwáì orí àwọn kankan bẹ̀rẹ̀ pé ayé jà ìléyà ó máa máa máa ṣe léwà láti yàwó jẹ́ ni pé ẹran yẹ haram fáwọn obìnrin eléyìí haram fáwọn halal fáwọn ọkùnrin ọmọ ìlà dáre ó di yíyọ nẹ́tì koran sọ̀rọ̀ ń parun kọ́bá dáre ó di yé wa kọ́lọ̀ ọmọdé àfọ̀rọ̀ yé wa wa alaikum salam bila majiya fitari eh oníkálùkù ìgbésẹ̀ kọ̀ọ̀kan àtẹ̀lẹ́sì bàbá rẹ̀ tó ní ìgbò àgbèrè látàdé ṣe ìwà àkọ́kọ́ sí ojú ọ̀nà tí ṣẹlẹ̀ ẹgbẹ́ adùnàjíyàn nínú irun inú tààrí náà ni irun pípé irun bá náà kọ́ àwọn ìlú bí ohun ó di yé wa ìdílé náà ìdílé náà kí n kò sáré kí n kò nígbà náà kọ́ sáré àkókò sáré ní ìdílé náà kẹ́lẹ́ kejì wọ́n ti kọ́ lẹ́ kejì báyìí alábì ní sallallahu alaihi wasallam ẹ máa jẹun ẹ máa mú lọ bíbí láàrín abdullahi bin mafum ọmọ kún ẹlẹ́kì ó di wà káàlù sí ìbá ti yọ sẹ́yìn rẹ̀ so ìtìsílá kí ni a mú ara títí máa tó lágún mẹ́ta orí o kò bá mu tó pé agún mẹ́ta ẹ̀ nígbà ẹlòmí ń sùn always ẹni ojú àbí mi yẹn la bẹ̀rẹ̀ kí ẹ ṣe ní islam ìlú àwọn tó ń kíkà ájú ó bẹ̀ kíkà sí strong ẹlòmí ìṣẹ́lẹ̀ bí ẹ ló ṣe lọ wàhálà ló ṣe lọ ó di ń sùn ẹ̀ bí tàbí ẹ̀ kí ẹ náà ẹ máa lo síkà inú máa fi ó di eyín ó ní pẹ́tẹ́ ní pẹ́tẹ́ ní ìṣẹ̀lẹ̀ nígbà wọ́n rẹ̀ sunday sọ̀rọ̀ pẹ̀lú kìlá àánú ọ̀ ẹ̀ bá mi. ó di eyín tó wọ́n báyìí kí ẹ gbára tẹ̀lé ní sísè alágbèéká ní kí ẹ máa ṣe é di yé wa.